أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́kọ́ ọlọ́ọba alẹ́gbẹ́ ìkẹ́ ọlọ́ọba àti ìrajẹ́jẹ́tọ́ ọlọ́ọba ọlọ́ọba lẹ́gbẹ́ àtàṣàmàlì sallallahu alaihi wasallam adúgbẹ́kọ́ ọlọ́ọba ọlọ́ọba tí ó sọ Al-Qur'an tó sọ kalẹ̀ fún wa ọlọ́ọba tí ó ṣàánú wa ọlọ́run bá tó nífẹ̀ẹ́ wa ọlọ́run bá tó parí ìdẹ̀ra ìdí wa lórí pẹ̀lú pé ó sọ tírà kẹyìn ó sọ kalẹ̀ fún wa eléyìí tó tóbi jù nínú àwọn tí ọlọ́run bá fún ẹni tó tóbi jù nínú àwọn òjíṣẹ́ ọlọ́run bá fún ìjọ tó tóbi jù nínú ìjọ tí ọlọ́run bá níjọlá tó dá sórí rẹ̀ kuntum khayra ummah ukhrijat lin-nas تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن آل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون ọlọ́run bá tó ṣe wá ní ìjọ tó lóore jù tọ́lọ́run bá lè jọlá tí ó dá sórí ilẹ̀ ọlọ́run ọba tó ṣíwá lẹ́mẹ̀ lẹ́yìn ànẹ́bì tó lóore jù nínú àwọn ànẹ́bì ọlọ́run ọba ọlọ́run ọba tí ó fún wa ní tírà tó lóore jù tó kún jù tó pé jù tó mẹ́lẹ̀ jù nínú àwọn tírà ọlọ́run ọba ọlọ́run ọba yìí wọlé làdúgbẹ́ àlékún kí ọlọ́run bá orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá ẹgẹ́ bá ti tọrẹ sáájú ní ọmọ bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi àti àwọn ará ilé annabi bẹ̀rẹ̀ látorí àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam àti àwọn ọmọ annabi sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tí ó bá jẹ́ mọ̀lẹ́bí annabi sallallahu alaihi wasallam tí ó sì ẹ̀sì annabi tó rí ìlànà annabi sallallahu àti gbogbo sọ̀hábí annabi sallallahu alaihi pátá látẹni àkọ́kọ́ wọn látorí Abubakar Siddiq radiyallahu anhu tó fi dérí ẹni ìkẹyìn wọn ìkí ọlọ́ọ̀bá orí ajẹ́jẹ́ tọ́lọ́ọ̀bá kọ́mọ̀ bẹ́ẹ̀ gbogbo wọn àti gbogbo ẹni tí ó bá ń rí ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam lẹ́yìn àwọn sàhábà tí tó fi di àsìkòtà wáyé títí di ọjọ́ tó dàtí yáma tafsiru suratul Kahf ìtumọ̀ Suratul Kahf ọ̀nà ni a bá lọ a bá tafsiru àlàyé sura náà a bá dé orí ayẹlẹ́ kẹtàdé ní ọgbà ọ̀bí idhnillahi ta'ala bi mashi'ati orí ayẹlẹ́ kẹtàdé lọ́gbà ẹlẹ́ láti bẹ̀rẹ̀ lónìí lẹ́yìn tí a bá gbọ́

حققنا من لو وهو أصحابه أنا أكثر منك مالا أنا أكثر منك مالا حفظ حفظ بعد بعد ọlọ́wọ́ bá ọba àlékiọlá ó ń bá wa sọ̀rọ̀ lọ nínú sọ́rọ̀ tó ń dáa واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا نعم حديث أولا يتقى لوري آية تتدوري يريدون وجهه في الله وبالك الله láti òkè sánmà ó ń jẹ́rìí àwọn ẹrú ẹ̀ tó jẹ́ al-mu'minuna al-mukhlisun al-mu'minuna al-'amiluna al-mukhlisun àwọn tó jẹ́ olùgbàgbọ́ sí Ọlọ́run bá tó bá tó jẹ́ olùsíṣẹ́tọ̀ ìgbàgbọ́ wọn tó ń ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n ti ṣe ìṣìláàtúnṣẹ́ wọn fún Ọlọ́run bá wọ́n fọ ẹ̀mí wọn mọ́ lórí iṣẹ́ tí wọ́n ń ṣe fún ọlọ́run bá wọ́n pa ẹlòmí ìpapọ̀ mọ́ ọlọ́run bá má nígbà míyàn wọ́n gbèrú ẹlòmí yàtọ̀ fún ọlọ́run bá lórí iṣẹ́ tí wọ́n ṣe ọlọ́run bá wọ́n máa ìbádà fọ́lọ́wọ́ bá wọn yuriduna wajha ìta wọ́n fi ń ṣe ìbádà báyé ṣe ìbádà fọ́lọ́run báyìí wọ́n ṣe ń torí ẹni kankan jù torí tọ́lọ́run bá ní tọ́lọ́ ìṣláṣù ní ẹ̀sù májẹ̀mú méjèèjì tó gbọ́rọ̀ wà di pé al-ikhlasu wal-mutaba'a

a wá bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ yẹn lẹ́ni tó yẹ́ pé kí ni o a fọ́ a sì àfọ́ máa níyàwó fún ọlọ́run ọba nìkan pé ọlọ́run ọba nìkan là ń ṣiṣẹ́ ikú nítorí àwọn sọ́là wọ́n ní gbogbo àkígbà tí yẹn bá bẹ́ẹ̀ ṣiṣẹ́ kẹ kọ́ máa bí ra ilé rẹ̀ pé kí ló dé tí mo fẹ́ ṣiṣẹ́ yìí ṣé nítorí tọ́lọ́run ọba ni àbí nítorí àwọn èèyàn àbí nítorí tọ́lọ́run ọba àti tàwọn èèyàn náà wo ba kígbà tó wá jẹ́ pé ẹ̀rọ fẹ́ ṣiṣẹ́ tó wá jẹ́ pé àníyàn méjèèjì lọ papọ̀ nínú ẹ̀mí rẹ̀ kọ́lọ̀wọ̀n bá lè rí káwọn ẹ̀ náà lè bá rí kí ẹ̀ náà máa tó ọlọ́ọ̀bọ̀ ní gbáṣẹ́yàn lọ́wọ́ yẹn ana aghna shuraka ani shirk faman amila amala ashraka ma'i fihi ghayri taraktuhu wa shirka ọlọ́run bá ní ìmì ọlọ́run ọba mo rọrọ̀ kọjá kẹ́ máa pa nǹkan kan ní ìpapọ̀ mímì ọlọ́run ọba nínú àníyàn yín lórí tẹ́tẹ́ bá fẹ́ pè mí ọlọ́run ọba faman amila amala ọlọ́ ní gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe eré kan man amila amala ọjẹ́ sí ọ̀ràn yẹn ni o àbọ́jẹ́ mustahabu ni o ọjẹ́ tẹ́ tọ́jẹ́ iṣẹ́ ọ̀ràn yẹn ni àbọ́jẹ́ iṣẹ́ ta tèèyàn lójú kòkòrò pẹ́kọ́ ṣe tọ́bá sí yọ́ bá ládá amalan ní síyáàkì ṣẹ́rùkì yẹ nẹ́kìrọ̀ lọ́wọ́ yẹ nínú síyáàkù ṣẹ́rù tó pé mẹ́rin ṣẹ̀rùkíyà nìyẹ anybody kọ bá àjọkùnrin kì bá àjọbìnrin tó bá ti sẹ́kẹ̀ amẹ́lán yẹwà ní tẹ̀gbẹ́ nẹ́kìrọ̀ ní lóòtọ́ wá ní súnmọ̀ mufrod ọwá ní gbólóhùn singular bẹ̀sà tó jẹ́ pé nínú síyáàkù nínú inú kọ́ntẹ́sì ìṣẹ́kù láti gbé wá gbogbo ní ọmọ ní mẹ́rẹ́gẹ́ gbogbo sí fáwọn kí yẹn ṣe ó kéré ní o ó tóbi ní o ọjọ́ ọ̀rọ̀ yẹn ní o ọjọ́ ọ̀rọ̀ yẹn ní o tó bá yẹ́ pé sẹ́tẹ̀ yóò ní ládá lórí ẹni tó wá pa ẹlòmí papọ̀ mímí ọlọ́wọ́ bá lórí iṣẹ́ yẹn iṣẹ́ rí lọ́gbọ̀rọ̀ jẹ́ tààrọ́tùhú wà ṣírkà èmi ọlọ́wọ́ bá máa pàtì èmi ọlọ́wọ́ bá pàtì pẹ̀lú ẹni tó fi pẹ̀lú èmi ọlọ́wọ́ bá yẹ èmi ọlọ́wọ́ bá ò ní bá wọn pínlẹ̀ ọlọ́wọ́ bá síra ìsì so nítorí ẹ̀ abùkátà ìsìláàsì rẹ̀ ẹwọ wọn kẹ àwọn mòmìnì tànílélé àwọn sọ̀hábà ọlọ́wọ́ wá ń jẹ́ ni wọ́n wá látòkè sánmà pé àwọn eléyìí yóò ìjú náà wá jẹ́ ààrẹ ọlọ́wọ́ bá ní ọjá èmì ọlọ́wọ́ bá gẹ lójú èmì ọlọ́wọ́ bá sì mọ̀ yí pé nínú àníyàn wọn èmì ọlọ́wọ́ bá náà wá wọ́n fún àníyàn wọn mọ́ fún èmì ọlọ́wọ́ bá nìkan lóṣo agbọ́dọ̀ mọ́ kíyèsí ara wa agbọ́dọ̀ mọ́ sàkíyèsí ara yóò mọ́ sẹ́ta bá ń agbẹ̀rẹ̀ ma sàkíyèsí ara wa ilé tó lè bá sẹ́wà jẹ́ nìyẹn ká máa ṣiṣẹ́ kọmọ̀jẹ̀ sí pé torí tọ́lọ́wọ̀ bá làbí ṣe kí ìṣìláṣù máa ma wà ní sẹ́wà ó léwu gidi gan tẹ́rí mẹ́jẹ̀ àwọn méjèèjì yìí tí ọba ti tí a bá rí ẹyọ kẹrin káàrẹ́ lẹ́ẹ̀kejì iṣẹ́ yóò nígbà káti ẹ̀ máa sọ pé àwárí méjèèjì so mẹ́jẹ̀ méjèèjì gbọ́dọ̀ pé lára sẹ́ iṣẹ́ tó gbà nítorí ẹgbẹ́ ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ dáadáa àmọ́ kò ṣe nítorí tọ́lọ́wọ́n bá nìkan ọlọ́run ò ní gbáṣẹ́ rẹ̀ àmẹ́ni tó bá ṣiṣẹ́ nítorí tọ́lọ́wọ́n bá àmọ́sẹ́yìn ṣiṣẹ́ tó dáa ọlọ́run bá ò ní gbà ẹwà àwọn ashabul halqa àwọn tó kúrò àwọn ìjọ tó ṣe zíkìrù jama'i láti gbé nípa sẹ́yìn wọ́n ni ya aba abdulrahman ma aradna illa alkhayra ìrẹ́ abu abdulrahman àníyàn wá dáa a lérò àgbèrò kẹta tàbí ṣe kí ní ìdáadáa lọ kí bí masu ìsọ fún wọn kan ní múrídì nìlkhairi lẹ́yìn sí ibà mélòó mélòó ní ààrẹ mọ́ ń dá àmẹ́kò ní gbára lórí ìfẹ́míṣẹ́ dáadáa tí ń bẹ̀rọ so gbogbo tẹ́ tó bá ìwò yẹ̀ kí ẹ nítorí ẹ̀ ló sí pé dídá fún rẹ̀ àwọn tí wọ́n ń ṣe mọ́lá ní ẹ̀tọ́dá طريقة في الدين مخترعة تضاهي الشرعية يقصد بالسلوك عليها المبالغة في تعبد لله سبحانه تعريف الإمام الشاطبي كبدا تعريف يسلم ما أفاد ولده òun náà ni tọ̀rí pọ̀tùlùfìdì ojú ọ̀nà kan tí a gbé kalẹ̀ sínú ẹ̀sìn sínú ẹ̀sìn fi dí nìyẹn olóníkóyà pé albídá àti dùnìyàwíyà dídá alẹ́ ayé nìkan rí ayé kò kó sí nǹkan tí a fẹ́ sọ tọ̀rí pọ̀tùlùfìdì ní mú ọ̀tọ́rọ̀ ẹ̀ ojú ọ̀nà kan táwọn èèyàn dálẹ̀ sínú ẹ̀sìn yóò kó sọ́dá ẹ̀ tó bọ́ọ̀lì ṣẹ̀ríyàtà tí ó wá ń jọ bí ojú ọ̀nà ṣẹ̀ríyà bí ṣẹ̀rí àṣẹ mẹ́ ń gbé ojú ọ̀nà wa bí ṣe mẹ́ ń gbé ìbádà wa bẹ́ẹ̀ làwọn náà ṣe gbé wa yóò kọ́ sọ́dún bí sùlúkì àìléhà àgbàbàlábà fún fi tààbùdì lillahi subhanahu àníyàwó tí ìdẹ́ sì já ìtọ́fà tó fi ń ṣe pé àwọn fẹ́ sí lọ́wọ́ bá dógóngó àwọn fi ta'abbudi lillahi subhanahu ọlọ́run náà fẹ́fẹ́ a máa tí ò ní jẹ́ kí iṣẹ́ wọn jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run bá rí kí ni o ò ní pé iṣẹ́ yẹn ọ̀bá òṣùwọ́n tọ́lọ́run bá ti tàbí sallallahu alaihi wasallam yuriduna wajhahu wa la ta'idu 'aynaka 'anhu turidu zinata al dunya ọlọ́run bá wá ní ìrìn wa la ta'idu 'aynaka 'anhu ọ̀ gbọ́dọ̀ gbé ojú ẹ ó sì gbọ́dọ̀ górí kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùrántí Ọlọ́run Ọba tí wọ́n ti ní ikhlas tí àníyàn wọ́n já tọ́kà wọ́n mọ́ tó sàpọ̀ má ìbáàdà wọn fọ́lọ́run Ọba yìí ó gbọ́dọ̀ górí kúrò lọ́dọ̀ wọn ó gbọ́dọ̀ gbé ojú kúrò lọ́dọ̀ wọn turidu zinata al-hayati dunya nítorí pé ó ń wá ọ̀ṣọ́ ilé ayé kí ni wọ́n gbà lérò pẹ̀lú torí zinata al-hayati dunya ó náà ni mujalasatul aghniya wa mukhalaqatuhu zina ni ọwọ́ ọ̀sọ̀ ilé ayé látara ìmá jùkó pẹ̀lú àwọn ọlọ́lá ìmá rò papọ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ tẹ́wọ́n pé ẹ̀rẹ̀ bá ń jùkó pẹ̀lú àwọn ọlọ́lá tí ó ń jù fún bí àpẹẹrẹ sí kéèyàn máa jòkó pẹ̀lú àwọn aláṣẹ àwọn olórí bí àwọn governors bí àwọn presidents bí àwọn ministers bí àwọn senators ẹni tí bá ń jòkó pẹ̀lú wọn yẹn àwátá bá ń rí ojú kí lámọ̀ fíwò ojú yẹn ńlá mẹ́ṣàlá ẹ̀ láwọn tó ó yí báyìí sí zina ni ọ̀sọ́ ní máa ń kó bá ní ọlọ́pàá wá ní ìrànlẹ́bì wàlá tààdù àìlẹ́gà ẹ̀lù mẹ́gbórí sí ẹ mẹ́gbójú ẹ kú lọ́dọ̀ àwọn tálíkà tí wọ́n rẹ́ sí ọlọ́wọ́ báyìí tó ti ní ìṣẹ́láàfì yìí kọ wá gbórí lọ báwọn ọlọ́lá tí wọ́n ń sẹ́ni ọlọ́wọ́ báyìí torí ìlú zílẹ̀tà àyàtì júnìyà nítorí pé ọ̀hún wá kí ọ̀ṣọ́ ilé ayé bá ọ pẹ̀lú tó fọ́nà wọn bá dìkà sọ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man tawadu'a lillah rafa'ahu Allah gbogbo ẹnikẹ́ni tó bá rẹ̀ ilẹ̀ fọ́nà wọn bá ọlọ́run gbèrè ọlọ́run gbèrè Ànábì sallallahu alaihi wasallam sọ nínú hadith ni ó ní inna Allaha awha ilayya an tawadu'u hatta la hatta la yafkhara ahadun ala ahad ọlọ́wọ́ bá ní láti ránṣẹ́ sí èdè àdẹ́bì sọ́kọ́lá sọ́rọ̀ pé kí máa jẹ́ sí máa jẹ́ ẹni tẹ́fẹ́ yà ní mọ̀ pé à ń tàwà ọ̀gọ́ ẹ̀rù ẹ máa rẹra ilẹ̀ o ẹ máa jẹ́ni tí ó máa rẹ̀ yín lẹ̀ hatta la yafkhara ahadun ala ahad kẹ́nìkan yí mọ́bà máa ṣe ìgbéraga tẹ́nìkejì hatta la yafkhara ahadun ala ahad ọlọ́wọ́ bá ní ìdí mo fi ní kẹ́ máa rẹ̀ yín lẹ̀ ní kẹ́ àwọn ẹlòmí lónìí tó bá ti lówó lọ́wọ́ ó ti wọ́n pé à ah, ìrọ̀ ó ti ní àwọn kàtígórì àwọn èèyàn táwọn gbọ́dọ̀ máa jòkótì àwọn gbọ́dọ̀ máa jòkótì lẹ́yìn tẹ́ẹ̀ nílárí ìmọ̀ ṣe bá ní sí àwọn ẹ̀ọ́mà àwọn tí ọmọ bá rìn àtàwọn tí ọmọ bá ṣe àwọn tó jọ wà ní lẹ́kùn kẹrẹ nínú owó ni ìgbéraga ni ẹwà lọ́hì nínú àìláàmà pé yẹn ní ìgbéraga ni pé kó olówó lọ́wọ́ kọ wá jí tó ṣe ti ààrẹ kọ wá ìyá rẹ láàrin àwọn táníkà kọ ìyá rẹ ló mẹ́lẹ́bí kí ló ní àwọn mẹ́lẹ́bí náà ló bí ọ gbogbo tó ní pátápátá so ibà ní sí ní ọ̀pọ̀lọpọ̀ tí ń kó báwọn ẹ̀ lónìí ìgbéraga ni

wọ́n ni yóò fàjá sí yóò fàjá sẹ́nu ọ̀nà tó wọ́n mẹ́ sí ní kìnnìún subhanallah kásùmá tí ló wà àwọn tí ń di gọ́dọ̀ sí àwọn tí ń di sẹ́nítọ̀ sí àwọn bọ̀dá wa ládìgbò náà ni wọ́n abẹ́ẹ̀ ti gbàgbé ni tó bá ń wákò yìí àbẹ́ àjọmọ̀ ìjòkó ni àjọmọ̀ ìsàwàdà ìwọ̀n mẹ́ta ní ìsìnbà ń gbà ẹ̀ àjọmọ̀ àyẹ̀dẹ́dà láwọn bọ̀dá wọn tó bá rí tán ẹ̀ẹ̀ẹ̀ ní ọlọ́run bá alékiọlá orúkọ alẹ́kọ̀ọ́ mi pé ọlọ́run bá alékiọlá ń pa nẹ́bí sọ́lọ́lọ́sọ́ láṣẹ ó sì fẹ́kàwà ní mọ́nà ma kẹ́kọ̀ọ́ látàrẹ wípé eré ànẹ́bí wà láàtà ẹ̀dù àìrẹ́jà ẹ̀gbù mẹ́gbójú ẹ kúrò lọ́dọ̀ àwọn tálíkà tẹ́ jẹ́ ní ọlọ́run báyìí tó ń sin lọ́run bá tààrà yìí mẹ́gbójú ẹ kúrò lọ́dọ̀ wọn kọ wá gúrí lọ báwọn tó lọ́lá torí ìlú zinata hayati dunya torípọ̀ wọ́n sọ ní ayé torípọ̀ fẹ́ kí ọ̀ṣọ́ máa bá ọ látara márùn-ún pẹ̀lú wọn ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا lẹ́yìn tọ́lọ́wọ́ bá lè kẹ́lá ti pa wá látẹ̀ àwọn tàà gbọ́dọ̀ máa wà pẹ̀lú wọn àwọn tàà gbọ́dọ̀ já pẹ̀lú wọn láíláí ṣe bá ní ti àwọn ẹlòmínú àwọn olówó in tí ò jẹ́ kó mọ́ ná in tí ò sì yóò jẹ́ kówó yẹn yóò ràn lọ́wọ́ láti jẹ́ kówó yẹn dáadáa kódà ìgbà tó mọ̀ pọ́lọ́wọ́ bá tẹ́ ọ nígbà tó bá wà pẹ̀lú àwọn tí wọ́n bá ní tó ọ ìgbà yẹn lọ́wọ́ àfiṣẹ́ nìkan tọ́lọ bá ti fọ́ torí tó bá wà pẹ̀lú àwọn tí àwọn tí wọ́n ní ju ọlọ yẹn àbáwọn tí ẹ pẹ́ jọ wà ní dìtẹ́ lẹ́bù yẹn ó ṣe é ṣe kọ́ ọmọ orí ọlọ́run bá lórí ẹ̀ àmọ́ tó bá wà pẹ̀lú àwọn báyìí àwọn màkọ́mọ̀ ń kí ọmọ náà tọ́lọ́wà náà kọ́ lé àníkù ọgáragara bá kẹmọ́lẹ̀ kọ́ wọ́n ní káà náà mọ̀ ọgáragara àwọn náà tó kọ́ ọlọ́run bá ló gbé fún ọ àti ní bínú ẹ ìtọ́lọ́wọ́ bá lékẹ́lá pé fún wọn nìyẹn so ibá dìtì anẹ́bì sallallahu alaihi wasallam pé anẹ́bì ní la tanzur ila man huwa fawqa anẹ́bì ní ẹmọ́ máa wo àwọn tó bá jù yí lọ nínú okò nínú owó nínú dúkìá níbi nǹkan ayé ẹmọ́ máa wọ́n wanzur ila man huwa asfal mink máa wo ẹni tó kéré sí ọ ni

subhanallah àmọ́tẹ́ ìbá wọn tó tó kó kéré sí ah, ọlọ́ọ̀bá ma kẹrù ẹ̀wù lágbájá àṣẹ́mi tó àṣẹ́kì ọlọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá tó ṣe fẹ́ mi lórí eré ayé tó jí lágbájá lọ inú mẹ́jẹ́ kí yẹn mórí ọlọ́ọ̀bá so látara báyìí àwọn ẹ̀kọ́ lélé báyìí ọlọ́wọ́ bá wá ń kọwá láti pé àwọn táàmà jùkú pẹ̀lú lélé àwọn táàmà bá rìn lélé wà látútù ìmẹ̀ àrùfẹ́lẹ̀ kọlbàhù àdíkìrìnà ọlọ́tún wá fẹ́ kọ̀ fún wa àwọn táàmà rọ̀ mọ́ wa pẹ̀lú wọn àwọn tá àgbọ́nà máa tẹ̀lé àwọn tá àgbọ́nà máa jòkó pẹ̀lú wala tuti' man aghfalna qalbahu an dhikrina ọlọ́ni rẹ̀ nẹ́bí àti wàrú àlùmọ̀ rẹ̀ pátá ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn tó ẹ́sí pé man aghfalna qalbahu an tẹ́yẹ bá ṣe nǹkan ọlọ́wọ́n bá àlejò lánà wà bá stampu ẹ̀ tẹ́yẹ bá fẹ́ sínà ọlọ́wọ́n ó sí ọrọ̀rùn fún láti sínà bẹ́yẹ bá sì fẹ́ mẹ́nà ọlọ́wọ́ sànú ẹ̀ láti kọ́ mẹ́nà alladhina jahadu fina lanahdiyannahum subulana tẹ́yẹ bá gbìyànjú kó ń fẹ́ mẹ́nà ọlọ́wọ́n bá àlejò fi mẹ́nà bẹ́ẹ̀ bá sì gbìyànjú kó ń fẹ́ sọnù ọlọ́wọ́ sọnù sọ́lọ́wọ́ bá ní wala tuti' man aghfalna qalbahu an dhikrina ilé anábì ohun gbọ́dọ̀ máa tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó jẹ́ pé kí rí bí irú ẹ̀ wàtọ́bà ẹ̀hàwà ó wò sí gbọ́nà máa tẹ̀lé gbogbo ẹni tí bá ń tẹ̀lé fẹ́nu wàtọ́bà ẹ̀hàwà ay áàtàrà tọ́ẹ̀ta hàwà àlàkọ́ àti maula ó gbọ́lá fún ìtẹ̀lé fẹ́nu ẹ̀ lórí ìtẹ̀lé fẹ́nu ọba tọ́dá lórí ìtẹ̀lé fún náà sínú bí wọ́n ti pé àti ìgbàgbé ìrántí ọlọ́run bá nínú ọkàn wa sáà sínú ẹgbẹ́ pé ìfẹ́ ẹnu ní mẹ́rin tẹ̀lé lórí ó gbọ́lá fún ó gbé ọlá fún ìtẹ̀léfẹ́ ẹnu lórí ìtẹ̀lé tọ́lọ́run bá rẹ̀ àwọn ọ̀nà tí ẹ ń gbà tẹ̀lé àwa pọ̀ gbogbo nǹkan pátá tí ẹ bá tọ́bá jẹ́ sí wọ́n lọ́wọ́ bá fẹ́ àmẹ́ nítorí ti gbọ́lá fún ìtẹ̀léfẹ́ núyẹ̀ lórí tẹ̀lé tọ́lọ́wọ́ bá nìyẹn so ó mẹ́ ń pọ̀ jùra wọn lọ kónkálukú máa kíyèsí rẹ̀ ẹlòmí ọgbọ̀ pé nǹkan yìí ti dáńtòtọ́ àbí nǹkan yóò dáńtòtọ́ òun náà sì mà brọ́dà náà nípa sísà náà ní o ẹgbàgbé àwọn tí èsì ẹ̀ẹ́ ẹlẹ́jàgbàgbé tí wọn àní brọ́dà sísà sẹ́ àìmẹ́yẹ nǹkan láti pọ́ tàbí compromise lórí ìfẹ́nú ẹ̀ lọ ń tẹ̀lé wọ̀tọ́bẹ̀ ẹ̀hẹ̀wà ọ tẹ̀lé fẹ́nú ẹ ọpa tẹ̀lé ọba tó dá ọtí anábi ni ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀tọ́ bá ti rí báyìí ẹ gbọ́dọ̀ mọ́ tẹ̀lé because èyàn ní rẹ̀kọ́ dáadáa láàrẹ̀ so ibá ní sí so agbọ́dọ̀ mọ́ yẹ ní ara wa o ibi táwa náà bá ti ń pọ̀ dámọ̀ ìfẹ́ ẹnu wa tábá ti ń ti ìfẹ́ ẹnu wa ṣáájú òfin ọlọ́wọ́ bá ti tànẹ́bì sallallahu alaihi wasallam ìfẹ́ وأضله الله على علم ọlọ́run rí àtẹ́bí o rẹ̀ ni tó sọ ìfẹ́nú rẹ̀ bí ọlọ́run bá rẹ̀ ọ̀nà olọ́gbà sọ́dọ̀ lọ́run o ní ké gbogbo tí fẹ́nú bá ti pá láti ẹni máa ń tẹ̀lé wàtàbà ẹ̀hàwà wàkánà ámùrùhù fúrùtọ̀ ọlọ́run bá ní ẹni tó ẹ́sì pé alámàrí rẹ̀ kánà ámùrùhù fúrùtọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìparun yóò padà já sí ọ̀rọ̀ rẹ̀ okú anù ni ó padà já sí wàkánà ámùrùhù fúrùtọ̀ ay halakan ọ̀rọ̀ rẹ̀ ó padà já sí ìparun wàkánà ámùrùhù fúrùtọ̀ nínú túnbà rẹ̀ náà ni pé ẹgbẹ́ gbogbo alámàrí tí ẹ̀ àbọ́rọ̀ rẹ̀ àṣẹjù ni máa ń já sí فرضا أي تجاوزا بالحد gbogbo ẹni kan tó bá ní jẹ́ olùtayọ àlà aláṣejù olùtayọ àlà ọlọ́mọba ọlọ́mọba alánẹ́bí ọgbọ̀rọ̀ tẹ̀lúwé yẹ̀ bẹ́ẹ̀ tó àwọn àwọsọ́fù yìí àwọn ìròyìn tó lọ́mọba lè kí láti ìròyìn àwọn wọ̀nyí ìròyìn tó ẹ́sẹ́ tàbá ti rí lára àyà kìí sẹ́ni tàgbọ̀rọ̀ tẹ̀lé so ní bíbáyìí inú ayà yìí ọlọ́ọ̀bà ní kílá ń fún wa ní ìròyìn àwọn tàgbọ̀rọ̀ máa tẹ̀lé àwọn tàgbọ̀rọ̀ máa jòkó pẹ̀lú wọn àwọn tàgbọ̀rọ̀ máa bá rìn àti ìròyìn àwọn tá gbọ́dọ̀ jìnà sí ṣe bá rí sí lára àṣẹ́jù tọ́lọ̀wọ̀ bá lékẹ́ láti tọ́lọ̀ máa ti pé wà wípé wà òun náà ni pé ẹwọ orú ẹni sọ àrẹ́bì lé àwọn wọ̀nyí dánù mẹ́jọ pẹ̀lú ẹ̀ ẹ kí ẹ máa rí rẹ̀ kí ẹ jọ rẹ̀ lójú so àwọn wọ̀nyí ni wọ́n ń pè ní àwọn alábàájòkó aburú àwọn yìí lànẹ́bí sallallahu alaihi wasallam fi wé náà fi kò kí ẹni tí ń fẹ́lẹ̀ wùlẹ̀ lágbẹ̀dẹ̀ so ibá ní sí so a ti sàlàyé yẹn síwájú tẹ́lẹ̀ pẹ́yàngàta ọkọ̀ mẹ́nu lé ayà yìí alìmẹ́ra ń fàní àti sàlàyé tó kama torí ká mọ́ ti gbàsìkò ọlọ́ni ìrànlẹ́bì máa sọ fún wọn wípé alhaqqu min rabbikum òdodo ti dé bá báyí látọ̀dọ̀ Ọlọ́run báyí o òdodo ti dé látọ̀dọ̀ Ọlọ́run báyí òdodo wo ló dé látọ̀dọ̀ Ọlọ́run bá ọ̀dọ̀ Ọlọ́run bá nìkan náà ẹni tọ́lọ̀wọ̀n bá lẹ́kẹ́ ló sì fi òdodo yẹn rán ẹni tọ́lọ̀wọ̀n bá lẹ́kẹ́ ló sọ kalẹ̀ fún orílẹ̀ alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam olú sàlàyé fatima naam òdodo tó wá lásọ̀dọ̀ Ọlọ́run Ọba òun nínú áyà òdodo tó wá látọ̀nà ọlọ́wọ̀n bá náà ní pé kẹ́ ẹ jẹ́ni tí ó rẹ̀ra yín lẹ̀ ẹ má ti torí pé ríra yín gẹ́gẹ́ bí oní ẹ má ti torí pé ríra yín gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ kẹ wá ti torí ẹ̀kẹ́ ṣe gbéraga láti má ṣẹ̀sìn فمن شاء فليؤمن ومن شاء فليكفر fàmẹ́rin ṣáà ọlọ́ ẹnikẹ́ni tó bá wù ẹni tó bá wù fàlìyùmí ọlọ́ ní kó yá dìmá ìmẹ̀ alìmẹ̀ kó dìmá dáadáa kó jẹ́ olùgbàgbọ́ sí Ọlọ́run Ọba àwọn màláìkà rẹ̀ àwọn tírà rẹ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ọjọ́ gbé wa man sha'a falyakfur ẹni tó bá sí wù kó ṣe kèfèrí sí kó ṣe kèfèrí níbi báyìí àwọn àlàyé díẹ̀ wọn bẹ̀. faman sha'a falyu'min wa man sha'a falyakfur ọlọ́rin tó bá wù kó ní imẹ́ ẹni tó bá wù kó ṣe kèfèrí tí ọlọ́run ọba àlékẹ́lá ń fún wa ní ṣùlíyà ní báyìí tí ọlọ́run ọba àlékẹ́lá ń fún wa ní freedom wípé ìtọ́bá wo ń kálukú ní kó ṣe tọ́lọ̀wọ̀ bà lékílá lẹ́n tó bá wù kó ṣe kèfèrí lẹ́n tó bá wù kó ṣe ìmánì ṣe tọ́lọ̀wọ̀ bá ń sọ nìyẹn torí pé nínú àwọn nǹkan tá ń láti sọ́ra fún òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàsí tẹ́yẹ̀ máa táwọn èèyàn ń gbọ́rú rédíò ẹ̀ kódà wáàsí tẹ́yẹ̀ ti sọ̀rọ̀ kúkúrú yìí wáàsí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà máa ń gbọ́ ni dáàrò wípé wáàsí onísúnnà ni ẹni tí mo sọ inú PhD nínú Arabic and Islamic studies ó ní PhD nínú Islamic studies wàláyé ó ní ọlọ́run bá fún wa ní orí al complete freedom pé tó bá wù ọ́ tó bá kẹ̀sí tó bá wù ọ́ lè ṣe pé ọlọ́run fún wa ní freedom pé tó bá mú kálukú ní tó ṣe wọ́n sọ àyè tó wá sọ́lẹ̀ fún fún lọ́sọ nígbà tí ó mọ ìwá àyà ìwà ẹ̀rí tó mú wá wàláhìlá bí fúnra àwọn bá mẹ́ ní gbogbo ẹnikẹ́ni tí ò bá ti kọ́ òṣìlú títí mọ́sí kúrá ní gbèsè ayé rẹ̀ pọ̀fẹ́ tún ọ̀tọ̀ ní nǹkan tọ́lọ́run bá ń sọ wọ́n ti ọlọ́run fún wa ní òṣòrí yàtò ìrìn ẹ̀jẹ̀kọ́ ọlọ́run fún wa ní ìgbàláyè ó fún wa nítù sílẹ̀ pé kó kálùkú àdìsọ́kà tó bá wù ní kó ẹn tó bá wù kó ṣe Islam ẹn tó bá wù kó ṣe Christianity ẹn tó bá wù kó sàmọ́gì ọ̀pẹ́ ẹn tó bá wù kó ṣe Yahudiya ẹn tó bá wù kó ṣe ẹ̀sẹ̀ Majusiya so ẹ bá ní sí so kọ́nà ọba kó sàánà wa àìmẹ́yẹ ló sì gbọ́ àwọn programs yìí kódà inú àwẹ̀ ni ó ń súnmọ́ mẹ́wàá gbẹ̀yàwẹ̀ lọ ọjọ́ júmọ́ ní mọ́kà ń pẹ́ ah, à jẹ́ ń tan rédíò kó yìí tan rédíò ọkọ̀ àṣìkò sásìkò yẹn ṣe bá dìsì lẹ́ni yí bá sì ní nǹkan tí ń wí nǹkan tọ́lọ́wọ́ bá lè jẹ́ láti ń bíbáyìí tó ń sọ bíbáyìí tó pé faman sha'a falyu'min wa man sha'a falyakfur ọlọ́wọ́ bá ó fi màṣíyà kalẹ̀ ó ní ẹn tó bá wù falyu'min amúrù nìyẹn torí pé náà àwọn ọ̀nà táwọn gba amúrù òun náà ní pé kí ni o kí ọjẹ́ mùdọ́rí kárí mùdọ́rí tí lámùl amúrì tó wá pẹ̀lú ẹ̀ táwọn ìrẹ̀wé sàtìkò so ilé ìbáyìí náà nínú àwọn inú mùdọ́rí tí lámùl amúrì wá pẹ̀lú ẹ̀ falyukmin ẹni tó bá wù ọ̀nà mẹ́ta ìtumọ̀ mẹ́ta abílẹ̀lò mẹ́ta ló lè mú ìṣírò ìfẹ́ ìgbà míì ó lè túnmọ̀ asìlù ní kọjẹ́ wájí kọjọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ tí wọ́n bá ti pàwá látẹ̀ tọ́lọ́run bá nígbà bá pàwá látẹ̀ àbádẹ́bí sọ́lọ́lọ́sọ́lọ́ bá pàwá látẹ̀ ìpìlẹ̀ rẹ̀ nígbẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ nípa ọ̀tẹ̀ láti ọlọ́ àti tàbẹ́bí sọ́lọ́lọ́sọ́lọ́ ẹlẹ́ẹ̀kejì amúrù tọ́bá wá látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àbádẹ́bí sọ́lọ́lọ́sọ́lọ́ ọmọ wípé mustahabu ni àmọ́ kótó yẹ túnmà náà kí ábùrù tó wá kọmọ ápùpẹ̀ mustahabu yóò ní kọ̀yínà yóò ní àwọn ìntọ́bábá ọ̀rọ̀ yẹn rìn àtàwọn irinṣẹ́ táwọn afá máa ń tọ́wọ́ bí mọ̀ pé ámúrù yí pẹ̀lú irinṣẹ́ tó tẹ̀lé yìí kìí sọ̀rọ̀ ẹ̀yà tó ámúrù a máa ní ní ànájì ọ̀nà kejì ẹ̀ mustahabu ní jẹ́bẹ̀ ìjọ́ abúrúgbà ní àti mọ́túnmọ̀ ìbáhà abúrúgbà máa túnmọ̀ sí pé ọlọ́wọ́ bọ́ pààyàn láti ẹgbà ní àlejò pààyàn láti ní tí wọ́n sì gbàlérò pé nǹkan yẹn tọ́ kódà bọ́ bá ṣe òní gbalẹ́dá bóòsì sí òní so ira ìdí sẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn àtẹ́lẹ̀ tọ́jú ọ̀nà yẹn bẹ́ àti ábùrù tọ́jú ọ̀nà yẹn àti ábùrù tó jẹ́ ìjìnnàbì tó jẹ́ ìjì pé mustahabu àti ábùrù tó jẹ́ ìjì ìbáha mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìtọ́lọ́lọ́ ń gbà nínú ìlú ayá yìí ábùrù wíbá yìí tàjíjù ní ábùrù bí ìtẹrùbáyẹ̀ ọlọ́run ọba òsì gbà wá níyànjú bẹ́ẹ̀ ọba ọmọ wa ọba ní kí lá ń sẹ́rù báyàn lọ́gbẹ̀ ní tàbí eléyìí lẹ́ni ọ̀gbọ́yé tó ń fi sọ wípé orí yẹ́tù lè ti kọ́ ní mẹ́ freedom of pé kíyàn láti ìdá àwọn òfin àgbélẹ̀rọ àwọn òyìnbó onáńpẹ̀ ní secularism ṣe bá ní ṣe pé o kálukú free láti tẹ̀sí ẹ̀ o kálukú free láti tẹ̀ ẹ̀sì tó bá wù èyàn free láti tẹ̀sí tó bá wù o èyàn free bẹ́ẹ̀ ìsìláàmù fún wa nínú torí yàtùrẹ̀ ẹ̀kùn kọ́ ẹ̀ ọgbọ̀rọ̀ sí ọlọ́run bàtà ọgbọ̀rọ̀ sẹ́sí ọlọ́run ni kìí ṣe pé ọlọ́run bá ń pa wá láti ká ṣe bẹ́ẹ̀ kìí pé ọlọ́run bá lè kẹ́lá ń ṣe ọgbà ní ẹ̀sùn ká ṣe bẹ́ẹ̀ ọlọ́run bó sì ṣe lẹ́tọ̀ fún wa ká ṣe bẹ́ẹ̀ àbọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa ká ṣe kúfúrú ọlọ́run pa aláṣẹ ká ṣe kèfè yìí ọlọ́gbà ní ẹ̀dú káṣẹ kèfè ah, kó wá ní fàmẹ̀ṣẹ́ àfàlì

tàdídù ọlọ́run máa ń sẹ́rù bàbá yìí tí a nílé báyìí òun ni mọ̀kútàgọ̀ lọ́rọ̀tì àrọ̀bíyà òun ní ẹ̀dẹ̀ ni mọ̀kútàgọ̀ lọ́rọ̀tì ẹ̀rùfíyà ìtumọ̀ tí ló bá ti wọ́n lárúbáwá ìtọ́gbà lérò ní ẹ kódà nínú lọ́rọ̀tì ẹ̀rùfíyà nínú èdè títí àṣà ìtọ́gbà lérò ẹmọ̀wó kí bàbá sọ fọ́mọ yí pé tọba wọ́ aṣọ ẹ̀kọ́ fọ́ tọba sí wọ́ kọ̀ mọ́fọ́

náà ọ̀rọ̀ misákò ságẹ́jẹ̀ ni àwọn ní kò sí bóró orí ní gbogbo àwọn èdè tí ó dára lè ní kọlíbáyẹ̀ tó rájọ̀ ni ọmọ ẹsẹ̀ tó rí ẹbá sì pé kí èsẹ̀ tèdè torí níjọ́ tí bàbá bá jẹ́ tó bá ní tí ọba tó bá ní bàbá mi ẹ̀yìn ẹ̀lẹ́ bàbá ní kòfò ojú rẹ̀ òbí mọ́ ẹ̀dẹ̀ rẹ̀ lúrú òní tó wọ́n jọ́ bọ́bá lọ́gbọ̀n òní ní nǹkan tàdíìdù ni bàbá bàbá halẹ̀ mọ́ ní tó bá wọ́ iṣẹ́ tí wọ́n rán ẹ jẹ́ tó bá sì wọ́ mẹ́jẹ̀ tó lọ́wọ́ bà lékẹ́lá ń ṣe nìyẹn lọ́wọ́ bà lékẹ́lá fi sọ yí pé tó bá jẹ́ sí pé ìṣẹ́kẹ̀ èfè yí bá dáa ní pẹ́ tọ́lọ́wọ́ bà lékẹ́lá bá pọ̀ aláyè bẹ́ẹ̀ ni ọlọ́run sọ pé inna a'tadna lizzalimina nara ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí abẹ́nikẹ́ni tó bá ṣẹbọ abẹ́nikẹ́ni tó bá ṣe bídá abẹ́nikẹ́ni tó bá sí ẹ̀ṣẹ̀ dúdúmù náà ń pè gbogbo ẹ̀ tó pé zulm ó pín sí méjì azulmul akbar wa zulmul asghar àbòsí ńláńlá àti àbòsí kékeré àbòsí ńláńlá ni àbòsí tàà bá ṣe fún ẹni tó tóbi jù òun náà lọ́wọ́ bá ní tó fi jẹ́ ńláńlá ni ẹ tó pé a ṣe fẹ́ ẹni tó tóbi jù òun náà àbòsí tàà bá ṣe fọ́ lọ́wọ́ bá tàà bá ti gbé ẹ̀tọ́ lọ́wọ́ bá ẹ̀tọ́ sí pé lábòsí òun náà ni wọ́n kágbé nǹkan síbi tí ọ̀tọ́ kágbé sí in tí è ṣe nǹkan in tí è ṣe ayé rẹ̀ kágbé sí kágbé síbẹ̀ so gbogbo ẹnikẹ́ni tó bá gbé ẹ̀tọ́ ọlọ́run bá sí àyè ibi tí ó yẹ kó الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم ulaika lahumul amru wa hum muhtadun àwọn sọ̀hábà tí a ẹ̀ gbọ́yé pàtàkì rẹ̀ sọ̀kalẹ̀ zulmù táwọn gbọ́yé nínú èdè làwọn fi túwáyà ẹ̀ ọlọ́ọ̀bá ní alladhina amanu ọlọ́láwọn tó ní iman iman wọn dúó dédé wa lam yalbisu imanahum bizulm fún ọ̀wárò àbòsí papọ̀ mọ́ ìmáni wọn ulaika lahumul amnu ọlọ́lẹ́yàwọn làwọn tí kọ̀kàbà rẹ̀ wọ́n bẹ fún ilé ayá tó jẹ́ gbẹ̀rẹ̀ àwọn sàhábà wá sí gbọ́ wọ́n rọ̀ bá náà sallallahu alaihi wasallam anábì ah, ayẹ̀ ìlágbára púpọ̀ ayìnà láyọ̀ bí náfsà ewé ní onímọ̀ ìsàbò tí lẹ́mẹ̀ ara ẹ̀nú wa anábì sallallahu alaihi wasallam sọ pé a ah, kìí ṣe zulmù tẹ́ gbọ́ ìyẹn ni o alam tasma'u qawla Luqman li ibnihi wa ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun 'azim so zulmù bẹ̀yẹn láfi tú sí mẹ́rẹ̀rin zulmù kejì ni zulmù azulmù asghar àbòsí kékeré ó lẹ́lá àbòsí tẹ́yẹ bá ti fẹ́mẹ̀ ààrẹ àbọ́bá ti fọ́mọ̀ ìyá rẹ̀ ọlọ́run bá ikẹ́ sọ pé ya ibadi alhadith alqudsi abu hurairah lagbawa kọwàá lọ sahihan ya ibadi inni harramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tazalamu ìgbàtọ́wọ́ bá lè jẹ́ lábẹ́jẹ́ ká mọ̀ bí àgbòsí ṣe lágbára tó ọlọ́wọ́ bá lè ọkọ̀ gbé látorí ara ẹ̀nà kẹ́lẹ̀ bá mọ́bí tí àbò sí lágbára dé ọlọ́run bá ní inni haramtu zulma ala nafsi èmi ọlọ́run bá gán sí léwọ̀ fẹ́mi ara mi ìsàbòsí nígbàtọ́lọ́run bá ti fi nǹkan léwọ̀ fẹ́mi ara wá láwá tàà jẹ́rù ọlọ́run bá ọlọ́run bá ní wa ja'altuhu bainakum nítorí pọ́lọ̀wọ̀ bá lè kílò ní sàbòsí nítorí jẹ́ pé lọ́jọ́ ayé mẹ́rin ti yáàmà ní ìzánù lọ́wọ́ bá lè kílò jù wọn tẹ́wà ó súnwọ́n ìntọ́ ọba gbé wá ìntó súnwọ̀n rẹ̀ ilẹ̀ ẹni tó bá gbé sókè bí àti yáàmà ìntọ́ bá tẹ̀ òun lọ́wọ́ bá lè kílò fi yóò fi sẹ́lẹ̀sàn ibi tó bá wọ̀ lọ́wọ́ àjẹ́rẹ̀ lọ́wọ́ bá lè kílò fi ọ sí ibi tó bá ti wọnú lẹ́nà lọ́wọ́ bá lè kílò fi ọ sí gbogbo nǹkan lọ́dọ̀ lọ́wọ́ bá wà náà gbọ́ ilmawazin al-qist

àwọn ilépo táwọn ilépo lọ́wọ́ wọ́n jí ó súnmọ̀ sí kìíṣà àwọn tí ń tajà lọ́jà nìkan orísìsì bẹ́ẹ̀ kódà wo ìsìlẹ̀ ìjọba ń jí ó súnmọ̀ sí òṣùwọ̀n tàbí wọn fún ẹni pé wọ́n ma wọ́n fi sẹ́lágó mẹ́jọ ó ma kú ìlàgó méjì òṣùwọ̀n ẹni fi sanwó kan ìwọ́n wọ́n fi sẹ́lágó mẹ́wàá ó dé ìkù abólékó òjóṣùwọ̀n fún àtẹ̀fífù ni ẹnu ṣẹ̀ríà ayà síbẹ̀ ni naam ọmọ bá ní zulmẹ̀lẹ́ kejì ó wá ní àbòsí tí èyàn bá ti fún yẹn àbí èyàn bá ti fẹ́mi ààrẹ báwo ni ẹni sàbòsí fẹ́mi rẹ̀ òun náà ni pé ìkẹ́ ọlọ́run ọba tó yẹ kó tọ́ sí yẹn àti yẹ ọlọ́run ọba tó yẹ kí yẹn gbé jìnà fẹ́mi ara yẹn kí yẹn wá máa gbé ẹ̀mí yẹn lọ síbi tí ó ti rí ọlọ́run ọba ó ti sàbòsí fẹ́mi rẹ̀ àbí kí yẹn máa hánà rẹ̀ lórí nǹkan tí ó mú orí kí ọlọ́run ọba àríkó ti kíkẹ́ yẹn tó òun hánà rẹ̀ kọ́ máa rí kẹyẹn tó mẹ́ ìtumẹ̀ ní pé gbogbo ẹ̀kọ́ mẹ́ ṣe òun sàfàtẹ́yìn bẹ́ẹ̀ ó ti sàbòsí fẹ́mi ara yẹn ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tó bá jẹ́ ọlọ́wọ́ bá láti pèfíà iná kalẹ̀ fún wọn àháọ́tọ̀ bí i sọ̀rọ̀ ha iná tó yá sí pé a sọ̀rọ̀ jíkù ha àwọn odi iná náà yóò rọ̀ kìríkà wọn tí ò sí sálọ tó pé yóò dúdú sí wọn yóò dúdú lé wọn lórí gírígítí wọn ní ìjáde lọ sí ìkẹta ṣe bá ní sí ọlọ́ọ̀bá ní àti pìrìfíà ìrùnlẹ́ tó rí báyìí àti pìrìfíà rẹ̀ kalẹ̀ fún wọn wà ní yẹ́sùdẹ̀ ríìtù yóò bí máa ní kẹlùmù ọlọ́ọ̀bá ní tẹbátí wá ń pariwo pé ha ògbẹ́ngbẹ́wà tán bèèrè fún mi tán bèèrè lọ́wọ́ pé a nílò mi ògbẹ́ngbẹ́wà ògbẹ́ngbẹ́wà yóò rọ́ọ̀tù bí máa ń kẹlùmù ọlọ́ọ̀bá ní àmà wá fún ọlọ́mi bìmáì omi táàmà fún wa kalmohul omi tọ́jọ muhul kí náà pè ní muhul Ibn Abbas radiyallahu ta'ala anhu ó ní dùrdíyù dùrdíyù zayt dùrdíyù zayt akíru zayt akíru zayt ìkà tán pè bẹ́ẹ̀ ni um, epo tọ́bá ń sepo òun ẹ̀ tọ́bá wá níbi uh, ilẹ̀ west ibi tí wọ́n ti lọ́pàá ìtàtí máa ń se ọlọ́pàá kíríkẹ́ ní ìkẹ̀tẹ́ tàlọ́pàá kẹ̀tẹ́ ọwọ́ mi ń jẹ ṣubí dubai ẹmọ́ ẹgbádùn ẹgbẹ́ àbí mo ń sọ ẹ̀sí rẹ̀ ìkẹ̀tẹ́ wọ́n tún jẹ ṣú tó tọ́wọ́ náà ó ní nǹkan tó máa ń rí nígbà tó bá ń fọ epo tán lẹ́yìn tó ti yọ epo kúrò nínú ẹkù wọ́n wá dẹ ikun ẹ̀sí ogoro wọ́n wá sí tó bá sí wọ́n wá rẹ́ torí ẹ̀ nígbàtí kó bá gbóná tẹ̀kọ́ bá epo nìyẹn lẹ́yìn tán sí ẹ̀yìn tán ó kó sínú ẹkùn ó wọnú ẹ̀ ó tẹ́ ó tẹ́ dáadáa tó bá tẹ́ ní tó bá fóòmù lórí ẹ̀yìn wọ́n wá rẹ̀ ní tó bá fóòmù nínú omi lórí omi nínú ẹkùn wọ́n wá rẹ̀ tó bá ti rẹ̀ wọ́n rẹ̀ dà sínú goro wọ́n rẹ̀ dà sínú goro wọ́n ti dáná sí goro yẹn goro yóò wá tẹ́ yóò wá gbá sẹ́rí gbá ẹ̀ wọ́n wá rẹ̀ wọ́n wá rẹ̀ wọ́n wá rẹ̀ rẹ̀sídìù tó wà ń sàlẹ̀ yẹn lẹ́ńpẹ̀ ní kẹ̀kẹ́ dúdú wà ilẹ̀ àwọn ará bí ò lè irú omi tó rí bẹ́ẹ̀ irú omi tó bá dúdú bẹ́yẹn tó wá gbóná gẹ́ ọlọ́run bá lómi tá fún ọmọ ní Ibn Abbas ní irú omi tọ́nà wà ní kílásọ nìyẹn pé al-muhlu durdiyu zayt ìgbà tí bílùmà tó nìfẹ́ tú ayà ikú wọn fáwọn ọmọ kéwẹ́ wọ́n wá tú ní ọ̀nà pé ẹjẹ́ sí hàn yìí ọwá ní ẹlọmú góòdì wá wọ́n lọmú góòdì wá ó ní ẹlọmú sílvà wá wọ́n mú sílvà wá ọwá dá iná ọwá kó góòdì yìí sínú náà tí góòdì ti, yọ́ ọwá mú sílvà náà ó jù sí iná tí sílvà fi yọ́ ẹwọ náà tí ó hì tí gold tí gold ó fi yọ́ tí gold yẹ bá wú yọ ewé ìṣègbóná tó àti sílvà ìfẹ́lọ sílvà sọ pé bí múlù bó ṣe in tó jọ ní tọ́nà ọba ìfẹ́lọ́ omi tó ẹgbẹ́ yóò gbóná lè pé tó ti gbé sẹ́nu páwọn fẹ́ mú báyìí ojú wọn àwọn ojú wọn máa sí bọ́lẹ̀ ojú wọn máa rose yes we yọ máa rose nígbà tẹ́yẹ bá ń ṣe súyà tí wá ń sọ ráṣẹ́ gẹ̀gẹ̀ àwọn wọn wá sí bọ́lẹ̀ wọ́n ma mú ṣúrùbà hìn ṣe bá ní sí no naam ọlọ́ọ̀bá ní yẹ́ṣù ìrùjú bíta ṣàrọ̀ ọlọ́ ní nǹkan burúkú nǹkan tí ó dá múmú o múmú tí ó dá lélé ẹ̀rí nǹkan ọlọ́ọ̀bá tún ṣe dámú ẹ̀ ọlọ́ọ̀bá inú ná tí wọ́n wọ̀ ló fi wá ní tàní wàsá àti mọ̀tàfàkọ̀ inú ná táàkù wọ́n wọ̀ yẹn ibùdé sí tí ó dáni sáà afibùdé tó burú bá nínú ná tí látara báyìí ìbí ìnà láàlá ní àti dúó ọlọ́wọ́ba àdékẹ́lá ó jẹ́ pé wọ́n bí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé nǹkan tí ọlọ́wọ́ba àdékẹ́lá tó fún Ànábì sallallahu alaihi wasallam tí ó sì nígbàgbọ́ sí àwọn nǹkan tí ó jẹ́ ìyà wọn lọ́jọ́ gbédé al-qiyāmah lélé báyìí tí ó lé báyìí ní ìjọba wáyé pé ọlọ́wọ́ba ò fún wa ní ṣòríyà kò fún wa ní freedom kò fún wa ní ìgbàláyé pé a lè ṣe kèfèrí o gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí ibi tọ́rọ̀ rẹ̀ ó já sí ọlọ́wọ́ba àdékẹ́lá ń fi fún wa yìí abẹ́lọ́wọ́ba ọba àdékẹ́lá kí ó má jẹ́ kí ọ̀rọ̀ wa kó já síná abẹ́lọ́wọ̀n bá kí a ó bọ́kọ̀ náà kó lọ́rọ̀ wa اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقاب آبائنا من النار اللهم أعتق رقاب أمهاتنا من النار اللهم أعتق رقاب أبنائنا وأزواجنا من النار برحمتك يا أرحم الراحمين اللهم أدخلنا الجنة مع الأبرار برحمتك يا أرحم الراحمين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك